Àwọn àròsọ nípa ìrora Steve Flat àdàparò nípa ìrora Steve Flat àwọn ìlànà Ọlọ́run lórí ìrora ẹ̀kọ́ yìí jẹ́ nípa àwọn àròsọ tí ó kan ìrora. A jẹ́ àwùjọ tí ó ní ìrora púpọ̀ níbi gbogbo tí ó yá àwọn alátùúra ìrora àti àwọn ìrora ìrora. Ìmọ̀ èrò ti mú wa láti aspirancy ti lọ sí ìbámuparency caro fẹ́ǹsì ilẹ̀ òde sí. Èmi kò mọ ohun tí ó wà níbẹ̀, ó dàbí pé gbogbo àgbáyé ní orí fífò. Ṣèbí ọ̀kan nínú àwọn òtítọ́ ti ìgbésí ayé ni pé wíwà ní àwọn tí ó wà ní à ń lọ sí ní ìrora. Ìwọ yóò ní ti ara ní. Àgbáyé fún wa ní gbogbo ìkójọpọ̀ àwọn àròsọ nípa kínní láti ṣe pẹ̀lú pẹ̀lú ìrora yẹn. Àgbáyé Bẹ́síkálì sọ, ìrora jẹ́ ohun ìríra. Ó jẹ́ ohun tí ó burú jùlọ tí ó lè ní ìrì. Nítorí náà yàgò fún àwọn ìṣòro tí ó bá jẹ́ ṣeṣẹlẹ̀. Má ṣe dojúkọ wọn. Àwọn aránṣọ pàtàkì méjì ní àgbáyé ó ní ìgbàgbọ́ jẹ́. Akọjú rẹ̀ yóò lọ kúrò àti bí sà fún mímú egbògi kan tàbí nǹkan mìíràn. Gbogbo àwọn aránṣọ ni ó ní ọ̀kà tí a fi lò ní àkókò kúrò, ṣùgbọ́n wọ́n sọ láti mú ìbànújẹ́ ńlá wá ní yàrá gígùn. Oníròyìn tí ó gbajúmọ̀ Scott Peck sọ pé ìrújú ìrora á gbìyànjú láti jáde kúrò nínú wọn dípò láti jìyà wọn. Ó parí pẹ̀lú ìfarahàn yìí láti yàgò fún àwọn ìṣòro àti ìrora ẹ̀dùn nínú wọn ní ìpele àkọ́kọ́ fún àìsàn ọpọlọ ènìyàn. Ṣé o gbọ́ ìyẹn? Ìhùwàsí láti yàgò fún àwọn ìṣòro àti absent ìrora nínú wọn ní ìpele àkọ́kọ́ fún àìsàn ọpọlọ ènìyàn. Òótọ́ àti òtítọ́ ni Ọlọ́run kò fẹ́ kí o fojú pa ìrora rẹ, òun kò fẹ́ kí o sá fún àwọn ìṣòro rẹ. Ọlọ́run fẹ́ kí o ṣe àwárí fa ìrora rẹ, àti lẹ́yìn náà lọ sí gbòǹgbò fún ìdẹ̀rùn gidi. Ìrora jẹ́ bí iná ìkìlọ̀ orí dásíbòdù ti ọkọ̀ rẹ. Ó lè gba ọ̀ràn àti ìjàmbá, ó tí ó bá fẹ́ fojúkọ, tàbí ó lè kan orí rẹ. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ náà jẹ́, tí o bá ní òye, ìwọ yóò lọ wá ohun tí ń fa ìṣòro náà tàbí ìrora àti kí ó wòsàn. Àdàparò lẹ́yìn náà ni láti sá fún ìrora, láti fojú fa ìrora, láti wá ọ̀nà àbáyọ kúrò nínú rẹ̀. Òtítọ́ ni pé ìrora jẹ́ ohun èlò tí Ọlọ́run lò láti mú rere wá wá nínú ìgbésí ayé mi. Ìṣòro náà ni a kò sọ láti ní òye rẹ̀ tàbí ṣe ìdánimọ̀ dídára pé ìrora lè mú wá sí àwọn ìgbésí ayé wa. Ẹ̀kọ́ yìí ṣiṣẹ́ nípa bí ó ṣe lè ṣe pẹ̀lú ìrora rẹ̀. Ní kété tí a lóye ìdí tí ó lẹ́yìn ìrora, ó rọrùn púpọ̀ láti wò pẹ̀lú àwọn tí ó wà tí ó jẹ́ àwọn eléré ìdárayá tí ó lè rántí àwọn iṣẹ́ àìlópin ní ohunkóhun tí ìdá ìdárayá tí ó kópa nínú rẹ̀. Ìwọ yóò ní àkókò ipò, àwo tí ó wà kí ó sì ń ṣe afẹ́fẹ́, afẹ́fẹ́ ìpín. Ó rò pé àwọn ẹsẹ̀ rẹ̀ ti lọ láti jáde àti àwọn ẹ̀dọ̀fóró rẹ̀ yóò búgbàmù, ṣùgbọ́n ó mọ̀ pé ìdí tí ó pọ̀jù ti ń ṣiṣẹ́ lọ. Àwo ni láti ṣàṣeyọrí ohun tí ó dára jùlọ. Ọlọ́run lọ ìrora wá sí sá fún mi, ó ń lọ àti gbé bẹ̀rọ. Ìrora lè jẹ́ ìwúrí ńlá. Mo fẹ́ràn wọ ìró ọlọ́gbọ́n ọlọ́gbọ́n náà sọ pé, a kò yípadà nígbà tí a bá rí ìmọ́lẹ̀ náà, a yípadà nígbà tí a bá ní ìgbọ̀nà, ìyẹn nígbà tí a ṣe ìpadà kan. Ó ti gbó, àgbo ẹni ogun àti ìgbẹ́kẹ̀lé aláìlówáyà wá wá wa ìrànlọ́wọ́ ṣáájú, túmọ̀ sí pé ó túmọ̀ sí ìrora ti ara, ti ẹ̀mí, àti ìrora wọn, burú jù tí ìfẹ́ wọn lọ fún ogun náà. Wọ́n sọ pé, èmi kò lè bẹ́lì, bí eléyìí mọ́, kò sí nǹkan kúkúrú tí èèyàn yóò gbà wọ́n láti padà. Nínú Bíbélì, òwe tí ọmọ gígara ní àpẹẹrẹ rẹ̀, ó sì lọ sọ́dọ̀ bàbá rẹ̀, ó sì wí pé, mo fẹ́ kí gbogbo mi ní, nítorí mi, èmi sì fẹ́ ní báyìí. Lẹ́yìn náà, ó gbà ó yóò lọ sí orílẹ̀-èdè tí ó jìnnà sí ibi tí ó kan sọ, òun létí, Bíbélì sọ pé ó jáde wá iṣẹ́ kan, òun ní ìgbàlà ẹ̀gàn, ó sì búra fún ọmọkùnrin Júù láti bọ àwọn elédè sí níbẹ̀, kí ó sì jẹ wọ́n wọn. Ìrora ìbínú fún láti mọ ọdún mi. Ìrora yóò tàbí àpẹẹrẹ mi bí a mọ̀ sínú ohun tí mo nílò láti wá. Dafidi sọ pé ìrora jẹ́ ohun èlò ìkọ́ni, ó jẹ́ kí a pọ̀ libẹ̀. Ọlọ́run yóò ṣe ìrora kí ó má bá rán mi lí. Ó kan láti mú mi lọ kúrò ní ọkàn. Lẹ́yìn náà ń lọ láti mú mi láti kó mi. Ó dàbí bit ní ẹnu ẹṣin. Ṣé ó jẹ́ oní ìlera tàbí dídì lórí ìrókò pẹ̀lú ẹṣin tàbí múlẹ̀? Ó fi bit náà wá níbẹ̀ àti kí ó jẹ́ kí ó fa ìrora náà. Fa ìrora náà. Ó fa ẹṣin láti lọ ní ọ̀nà kan tàbí èkejì. Ìyẹn ni ọ̀nà tí Ọlọ́run lọ ìrora wa. Ẹnìkan sọ pé Ọlọ́run kórìíra sì wà nínú ìdùnnú wa, ṣùgbọ́n ó kígbe sí wa nínú ìrora wa. Ẹnìkan Ọlọ́run a kígbe sí ó nípasẹ̀ ìrora rẹ̀. Aristotle ṣe àkíyèsí níro pé àwọn kan wà pé ní ìrora. Mark Twain fi sí ní ọ̀nà ti ilẹ̀ ìgbìmọ̀ rẹ̀, ó sì sọ pé tí ológbò kan bá jókòó lórí àdìrò gbóná, kì yóò jókòó lórí àdìrò gbígbóná kan. Dájúdájú, òun yóò má ṣe jókòó lórí ọ̀kan tútù bóyá, ṣùgbọ́n ààyè náà wá nípa sísun. Ó kọ́ ẹ̀kọ́ láti fẹ́ràn ológbò yẹn. Àwọn kan wá wá tí ó lè kọ́ ẹ̀kọ́ nìkan ní sísun. Ǹjẹ́ Ọlọ́run ṣe àkíyèsí rẹ̀ nípasẹ̀ ìrora? Mo mọ díẹ̀ nínú àwọn oníwàní fún ẹni tí Ọlọ́run Ọlọ́run ti gbàkíyèsí wọn nípasẹ̀ ìrora adùn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ wọn. Wọ́n sọ pé, “Èmi kò fi mọ́ mọ́.” Díẹ̀ nínú àwọn ènìyàn ti jẹ ọwọ́ ìfúnni tí kò lè ṣe àbójútó, tí wà lójú wọn ní gbèsè, ní gbogbo ohun tí wọ́n ní àǹfààní, àti pé ọ̀ràn tí ó nira ti àbí ṣe ọmọ kìíní ó ṣẹlẹ̀, wọ́n ti sísun. Tí wọ́n bá ti ní ìwọ̀n ọ̀ṣán tí orí tí ó wọ́pọ̀, wọn kò nípasẹ̀ ìrora yẹn. Ó kò fẹ́ ìrora náà láti jẹ́ orísun àkókò tirẹ̀. Àpapọ̀ ẹ̀kọ́ ń lílò láti ní ìgbésí ayé tó púpọ̀ tí ó bá jẹ́ pé ọ̀ràn náà, ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ti jìnnà ìgbésí ayé, ìmọ̀ yóò rò, ó sì fi ó sílẹ̀ láti fi mí ṣe ṣe, ó ṣe ìrànlọ́wọ́ fún wa láti wo ohun tí a jẹ́ fẹ́ràn gidi lórí inú fún àpẹẹrẹ. Nígbà tí mo ní ìrírí ìrora, ọ̀nà tí mo ṣe sí ó ṣe ìgbésẹ̀ ìgbàgbọ́ mi, ìdẹ̀mọ́ mi lè ní ìwọ̀n nípasẹ̀ bí mo ṣe ṣe sí ìrora, á gba ìdàgbàsókè mi nípasẹ̀ bí mo ṣe ṣe sí ìrora, á ṣe ìṣirọ̀ṣúra mi nípasẹ̀ bí mo ṣe ṣe sí ìrora. Àwọn ìṣọ́ra tí wọ́n mú wa là wá ní àwọn ọ̀nà tí ó dára jùlọ láti rí kíni inú rẹ̀. Ìdí tí ìrora wà láàárín àwọn bárọ́mù tí ó dára jùlọ tí kíni inú rẹ̀ jẹ́ nítorí kò ṣeé ṣe láti ṣètọ́jú àwòrán nígbà tí ìrora bá jẹ́ kí a jẹ́ òótọ́. Gbogbo wa ní iṣẹ́ àgbèsè fún gbogbo àwọn èrè iṣẹ́ àgbèsè ṣe àwakọ̀ dájú. Ó ṣe, a ṣe àgbèrò àwọn wọn ti ara, a ṣàjọpọ̀ irun wa, àti pé a fẹ́lẹ̀ ẹ̀yìn wa. Àwọn ìyàfin, ó fi ṣiṣẹ́ rẹ̀, a ṣe àgbèsè ètò àwùjọ kan. A rẹ́rìn àti pé a ní ìbáraẹnisọ̀rọ̀ àwùjọ tí ó ní ìdùnnú. Ṣùgbọ́n fún ara rẹ̀, ní ọjọ́ mẹ́ta ní ilé pẹ̀lú àìsàn, kí ó wò bí èyíkéyìí tí àwọn iṣẹ́ tí Doseti fún ọ. Ọkàn fà sínú balùwẹ̀, kí ó wọ́ sínú dígí, ó ti ní ọrùn burú yẹn ti wọ ibùsùn ibùsùn. Bí irun ó kan fà sínú balùwẹ̀, kí ó ta. Ìrora náà ti kúrò ní àwòrán. Báyìí, ìyẹn jẹ́ òtítọ́ pẹ̀lú ìrora ẹ̀dùn ní gbogbo gbogbo ẹgbá àwọn ènìyàn yóò dìde wọ ìmúlẹ̀ kí ó lọ sí iṣẹ́. Wọ́n ti ní àwọn àṣà ìyìn wọn, ṣùgbọ́n sísí ìsàlẹ̀, ìsọ̀rọ̀ ara ẹni wa, ìsọ̀rọ̀ ìbátan kan wa, ẹ̀ṣẹ̀ wa tí ó bẹ̀rẹ̀ láti jẹ gàba lórí ìgbésí ayé wọn, kò ṣe ní ọ̀nà kan mọ́. Ó ń dàgbàsókè agbára kan lórí ọkàn wọn. Bí ìrora náà ṣe pọ̀ sí pé tàbí yá ní iwájú ẹnìkan, àwọn àwòrán wọ̀nyí ń sọ̀kalẹ̀. Láìpẹ́ tàbí yá, ènìyàn yóò ṣubú àti ó kan fọ́ Àwọn náà ti lọ, àti bí ó ṣe dùn, bí ó ṣe dùn, Ọlọ́run sọ pé kò burú púpọ̀, nítorí ó yẹ kí ó jìyà sí ju ti ìwà ìrora. Ó lè sọ, mo jẹ́ ènìyàn ìdúróṣinṣin, ṣùgbọ́n nígbà àti ìrora náà bá ní kíkankíkan, ìwọ yóò wà tí ó bá dúró fún òtítọ́ tàbí tí ó bá múra sílẹ̀ lábẹ́, ó lè kéde, mo ti pinnu sí Kristi. Ṣùgbọ́n nígbà tí ìrora bá wà níbẹ̀, ìwọ yóò ṣiṣẹ́ sí ohun tí ó ti pinnu jùlọ. Ìbéèrè gidi ni, kí ni ìrora sọ nípa ìgbésí ayé rẹ̀? Nígbà tí ó bá wà ní fúnpọ̀, kí ni ó jáde láti ọ̀dọ̀ rẹ̀? Ṣé ó jẹ́ onígbàgbọ́, ojú ara, ojú ọjọ́ kan, tàbí onígbàgbọ́ déédéé? Níwọ̀n ìgbà tí àwọn bá dára, àwọn ọmọ Israẹli dára, ṣùgbọ́n nígbà tí ilé ìlérí, Ọlọ́run sọ pé, rántí bí Olúwa ti Ọlọ́run rẹ yọ nínú ijù wọ̀nyí ní aginjù àwọn ọdún láti fi tọ́ ọ láti mọ ohun tí ó wà nínú ọkàn rẹ̀. Bóyá ìwọ yóò fi òfin rẹ̀ jẹ Deuteronomy. Lẹ́yìn tí wọ́n ti lọ sí òkun pupapupa àti rí àwọn ará Ejibiti tí ó gbé, wọ́n bẹ̀rẹ̀ sí í kígbe àti ìfúnmọ́ nínú gbogbo ẹgbẹ́ yìí wọn, wọ́n àwọn kan wọn. Ọlọ́run mọ́, wọn kò múra láti pa òfin rẹ̀ mọ́, wọn kò ṣetán láti ní ìfaradà tí ó fa nípasẹ̀ ìrora. Nínú ìrora mi, Ọlọ́run ṣe wọn wọn, wọn kò ṣetán láìmí àti pé èmi kò gbà tó ga jù. Fún àpẹẹrẹ, ìbàjẹ́ ọ̀nà tí ara rẹ̀ sọ fún ọ pé kí ó ní ìkọlù kan níbì Ìrora tí ó lérò pẹ̀lú fún ọgbẹ́ sọ fún ọ pé ìṣòro tí ó jinlẹ̀, ṣùgbọ́n bá ní bóyá àwọn àmì àìsàn wọ̀nyẹn, àwọn ìṣòro wọ̀nyẹn lè ti burú púpọ̀, bóyá pápá ìdẹ́rùbà ayé. Ọlọ́run ń lo ìrora láti ṣe ọ̀dọ̀ Amẹ́ríkà àti láti fún wa láàyè láti ṣe àbójútó ara wa. Ohun èlò tí ó wúlò tí èyí jẹ́ àwọn ẹ̀dùn ìrora. Àwọn ẹ̀dùn ìrora wọ̀nyí ń sọ fún un pé nǹkan kan ti jáde kíkọpa. Nígbà tí mo ní ìbànújẹ́ lórí àkókò pípẹ́ ọ̀tá, ìbẹ̀rù dájú pátápátá ìgbàjà kọpa. Nígbà tí ṣe pa, wọ́n ti wà ní àwọn bárámítà wa, wọ́n jẹ́ kí a jẹ́ kí a mọ̀, ó yẹ kí a gba ohun kan ṣàyẹ̀wò. Ìrora jẹ́ èrò ìbòjúwò fún ààbò wa. Ẹgbẹ̀rún ọdún sẹ́yìn sẹ́yìn, àwọn olùṣọ́ àgùntàn àgùntàn tí ó ní àgùntàn tàbí ọ̀dọ́ àgùntàn tí ó jẹ́ ìbínú púpọ̀ tàbí títúnṣe láti gba kékeré ọ̀nà yóò fò àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n tún ṣe ìyẹn lónìí. Lẹ́yìn tí wọ́n fọ ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n fi ìtọ́pá lórí rẹ̀. Ìyẹn àwọn àgùntàn àtijọ́ lè nira láti gbé. Ó kan pegs ní àyíká kékeré díẹ̀. Wọ́n mọ̀ pé ìtọ́pá lórí ìgbésí ayé láti pa ọmọ kúrò láti rìn káàkiri jù kúrò nínú àgbo náà. Ó lè kórìíra rẹ̀, takọ̀ àti pé lè ṣe Ṣùgbọ́n nítorí Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣe ó rántí ìtàn Jósẹ́fù. Ó ìtàn ìrora. Ó ti fi àwọn arákùnrin rẹ̀ hàn sí ilẹ̀. Ó lọ sí ààyè níbi tí ó kò mọ àwọn ènìyàn, kò mọ ìmọ̀ àṣà, ó jẹ́ ẹrú ní ilé ènìyàn, ṣùgbọ́n ó máa ń rin àìtútù àti ní òtítọ́. Lákòókò tí ó wà níbẹ̀ ni ó fi ẹ̀sùn kan nípa ìyàwó olúwa rẹ̀, ó sọ sínú túbú, wọ́n gbàgbé. Ní ọdún lẹ́yìn náà ó jáde, àti nípa ìpèsè rere ìyanu. Dìde níkejì ní àṣẹ ti gbogbo etí, ṣùgbọ́n pàápàá lẹ́yìn náà ìrora wa, ìrora títò tọdún, mo pé ó kọ̀ sílẹ̀ nídìí rẹ̀. Ní ìparí, àwọn akọrin rẹ̀ sọ̀kalẹ̀, àti pé Josẹfu fi ara rẹ̀ hàn fún wọn, àti gbogbo àwọn ìdílé rẹ̀. Bàbá rẹ̀ bẹ̀rù pé Josẹfu yóò gbà pàápàá, ó yóò gba ìgbẹ̀san rẹ̀ dípò. Josẹfu wí fún pé, ìwọ pinnu fún ipá ṣùgbọ́n Ọlọ́run pinnu láti láti dára, ó pinnu fún ìpalára, ṣùgbọ́n ní dára, Ọlọ́run jẹ́ ṣe àbójútó ìgbésí ayé. Jósẹ́fù ní gbogbo wọn, ó ń wo òun Ọlọ́run lọ, ìrora náà nínú ìgbésí ayé Jósẹ́fù láti ṣe ìpalára fún wọn. Gbogbo wa ní àwọn ènìyàn wọ̀nyẹn, wọ́n lè ṣe ìpalára fún wọn bí ọmọdé, àti pé wọ́n lè ṣe ìpalára fún wọn ní báyìí, nípa ti ara ti èmi, díẹ̀ nínú ọ̀nà mìíràn, àti pé ó dùn. Ṣùgbọ́n àwọn ìròyìn ńlá tí mo ní fún wọn ni pé, Ọlọ́run sọ fún wọn, mo ní ìpinnu kan tí ó ní ìdí kan tí ó tóbi ju ti, wọ́n lè túnrọ fún ìpalára rẹ̀, ṣùgbọ́n má ṣe yọ ara rẹ̀ lẹ́nu, èmi yóò Josẹfu, àwa wá, a ní ọmọ méjì, ọ̀kan nínú wọn ní orúkọ Manase, àti pé èkejì ní Efraimu, èmi kò mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n mo fẹ́ràn ìtumọ̀ ti àwọn orúkọ. Manase túmọ̀ sí pé, ó mú mi gbàgbé, àti Efraimu. Josẹfu sọ pé, Josẹfu méjì yìí, nítorí Josẹfu ti ìnẹ̀pá mọ́ mi, ní nínú gbogbo ìrora tí ó faradà, Ọlọ́run ṣiṣẹ́, ó sì ṣe àbójútó rẹ̀ fún títóbi, ó sì wí pé, Ọlọ́run ti mú kí èmi kí ó gbàgbé ìrora yẹn, àti báyìí, ó ti ṣàṣeyọrí mi, ó ti mú mi mú àwọn ènìyàn. Ọlọ́run yóò lo ìrora kan tí ó lérò láti ṣe àtẹ̀lé rẹ̀ sí títóbi, ṣùgbọ́n ó gbọdọ̀ gbà gba òun láàyè láti dàgbà mi. Ó ṣe é ṣe láti dàgbà nínú èmi àti tí ààyè jẹ́ ìkọjá. Ó lè dàgbà lákòókò àwọn àkókò tó dára, ṣùgbọ́n yóò dàgbà sí jìnnà díẹ̀ sí jinlẹ̀ nínú àwùjọ dúdú ti ọkàn. Ìwọ yóò dàgbà ní jinlẹ̀ ní àfonífojì ju àwọn òkè ńlá lọ. Ìyẹn jẹ́ ọ̀nà tí ènìyàn ṣe. Nípasẹ̀ àwọn ọdún, àwọn ènìyàn ti sọ fún mi láìníwọ̀n bí wọ́n ti lọ lálẹ́ èdè náà. Mo ti kọ díẹ̀ sí i ní ọdún tí ó kọjá ní ìṣẹ́jú. Mo ti sọ tẹ́lẹ̀ ṣáájú, kí mo tó mọ̀ tẹ́lẹ̀ ṣáájú, kí mo tó mọ̀ tẹ́lẹ̀ ṣáájú, kí mo tó mọ̀ tẹ́lẹ̀ ṣáájú, kí mo tó mọ̀ tẹ́lẹ̀ ṣáájú, kí mo mo tó mọ̀ tẹ́lẹ̀ tí ẹnìkan sọ pé mo ti kó mọ̀ tẹ́lẹ̀ ṣáájú kí mo tẹ̀lé nípa ṣẹlẹ̀ ìdààmú sísọ nípa ikú tí ẹnìkan nìkan tí ó sọ èmi kò mọ̀ nínú Ọlọ́run títí èmi ó mọ̀ yìí báyìí ni mo ṣèlè gbẹ́kẹ̀lé Ọlọ́run àwọn yìí jẹ́ àwọn aláyè òtítọ́ nítorí ọrẹ ọ̀fẹ́ ṣe dára jùlọ ní ìgbà òtútù ìyẹn ní ìgbà tí Ọlọ́run ṣètọ́jú rẹ̀ arákùnrin Jésù wípé ẹ ka inú mi ẹ̀yin nígbà tí ẹ̀yin bá mọ̀ pé ìdánwò gbàgbọ́ rẹ̀ kí ẹ má bá dẹ́kun iṣẹ́ rẹ̀ kí ẹ sì parí iṣẹ́ rẹ̀ kí ẹ sì parí iṣẹ́ rẹ̀ Jákọ́bù ìrora níyì ọwọ́ gíga ti ìdàgbàsókè àti gbọ́ rẹ̀ níwọ̀n jẹ́ ọmọ wẹ́wẹ́ ó jẹ́ òtítọ́, ṣùgbọ́n ó jẹ́ òtítọ́, kò sí láìsí ìrora, ní ìlòdìsí sí ohun tí àgbáyé fẹ́, láti sọ fún un pé kò sí àwọn ìgbésẹ̀ márùn-ún tí ó rọrùn sí ìgbésí ayé ìyanu. Òtítọ́ ọ̀rọ̀ náà ni pé a gbé ní àkókò kan nígbà tí a fẹ́ ọjà náà láìsí ìsanwó ìdíyelé. Ọjà tí a fẹ́ jẹ́ ìdàgbàsókè, ìdúróṣinṣin ẹ̀dùn, òye ti múùsì àti ìtẹ́lọ́rùn, ìdùnnú, ìdùnnú àti ọgbọ́n. Ìyẹn ni ọjà gbogbo wa fẹ́, ṣùgbọ́n a kò fẹ́ láti san ìdíyelé náà. Èyí náà jẹ́ ìrora nínú fọ́ọ̀mù kan tàbí òmíràn, kò sí àwọn ọ̀nà Àbújá. Ohun náà tí ó jẹ́ ìrẹ̀wẹ̀sì rẹ̀ jùlọ jùlọ ni Ọlọ́run lò láti láti dàgbàsókè o. Àpọ́sẹ́lẹ̀ Pọ́ọ̀lù sà. Kọ́ríntì, a kò mọ ohun tí ẹlẹ́gùn ti wá, àti pé inú mi dùn pé a kọ̀ nítorí a lè ní ìbátan sí i. Ṣùgbọ́n èmi mọ ohun kan nípa ègún kan, ó dùn mí, èmi kò ní ẹlẹ́gùn nínú mi tí kò ṣe ìpalára, ó mú ìrora wá, gẹ́gẹ́ bí ó ti fẹ́rẹ̀ ìrora tí ẹlẹ́gùn mi ti palu. Lẹ́yìn tí Ọlọ́run kò kọ̀ láti oníwájú Jésù Kristi, ní ìgbésí ayé Jésù Kristi, ní ìgbésí ayé Jésù Kristi, ìwọ kò mọ̀ pé Jésù Kristi jẹ́ gbogbo ohun tí ó ní gbogbo nǹkan, tí ó ti ní gbogbo nǹkan, tí ó ní lọ títí Jésù Kristi, ni ó ti ní gbogbo àwọn tí ó ní gbogbo àwọn ibi rẹ̀, ó lè fọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro àti pé wọn yóò lọ òtítọ́ àpáta. Àwọn Ọlọ́run lọ láti mú rere wá sínú ìgbésí ayé ènìyàn. Òtítọ́ èké, ìrora ṣe ìwúrí díẹ̀ nínú àwọn sínú iṣẹ́ òtítọ́ àpáta. Ìrora jẹ́ ohun èlò ẹ̀kọ́ bí ó ti ń fa ọkàn láti yípadà. Òtítọ́ àpáta, ìrora ṣe àwọn ènìyàn ti inú òtítọ́ àpáta. Àwọn ẹ̀dùn ìrora ń sọ fún ọ pé nǹkan kan ti wà ní ìṣàkóso òtítọ́ èké.